èjì wàrà lójú èmi ìyẹ́ ọ̀pọ̀ bá gbèjì wọlé tàn mí wá àfijọ ọmọ tí ń gbà kúlẹ̀ yà ìkúlẹ̀ rẹ̀ tó wá ń gbàdọ̀ balẹ̀ bàbẹ́ wọ́n ní kéjì rẹ̀ wá sanwó lẹ̀ ó láfi kóhun sanwó lẹ̀ òun á sanwó orí igi èmi ọmọ agbárí igi réferéfe ètò lẹ́lẹ́ jẹ kíkẹ́hìndé náà ọmọ kọ́yìn ẹ̀wà ògbólógbò erelú ọkọ àpèsírọ́wò léèrè gbé o àpòjọjọ wọ̀lú ojú ni pókí irú mi gànà ẹ̀dùn orí igi ètò lẹ́lẹ̀ ah, ah, ah, àfijọ́ ọmọ tí ń gbà fúnlẹ̀ yá tó wá ń gbàdọ̀ wálẹ̀ bá bẹ́ẹ̀ òun láti bá mi kí yéé e o bá bẹ́ẹ̀ jì rẹ o inú mi yá èjì rẹ dára onílé wo lẹ́wà lọ tẹ̀wọ̀ láyé lọ́dún ìjó lówó ìjó èjìrẹ́ ìjó lówó ìjó bábẹ́jì rẹ̀ báyọ̀ dandan the one and only ẹgbẹ́ lábẹ́ kábíyèsí Àwùjalẹ̀ ọba dókítà Síkírù Káyọ̀dé Adésọ̀nà ọmọ bàbá pàtẹ́wọlẹ̀. àwọn ọmọ Bye. Hallelujah. We are glad to have you in the building. Kí àwọn náà máa bọ̀ níwájú. Yèyé bọ́pá gbìmọ̀ Jagun Dúpẹ́ Samuel. Jagun Dúpẹ́ Samuel. Yèyé tún àṣẹ ẹgbẹ́ fún mi. Finero. Finero. Yèyé fún mi Finero. Kí àwọn náà máa bọ̀ lọ́wọ́ iwájú ní. Yèyé agbóyegbé ẹgbẹ́ Jagun Ọlábísí Rufai àti kí n pe yèyé jagun adétún that is the yèyé mayegun of the ever dynamic jagun kudirat. ojú ojú tẹ lẹ́gàn ojú tẹ lẹ́gàn. yèyé ọba lọ́fẹ̀ẹ́ jagun sídìkọ̀ olúwa kẹ́mi òbí yàyà tí ìwà. yeye ọbalọ́fin jago sidiqat olúwa kẹ́mi sọ́là òbílàjà tí àti bàtọ́ náà máa pe yeye fìwà gboyè jago títí lọ́pẹ́ àbíbọ́lá. bàtà sọ́ra àìwà ìyìnbó aláṣọ òkè. ó pọ̀ ta ló sọ pé kò pọ̀ kẹ́kẹ́. yeye máyé dẹrù jago alẹ́. irú àwọn eléyìí wà gbogbo ńgbà tí dáàdì mi ń wáyàwó gbogbo ojú ló ń tọ́nà yìí gbogbo ojú ló ń tọ́nà yìí. dáàdì ò pẹ̀lú. kí ló tẹ̀ yìí ò jẹ́ mọ́mí mi mà. wọ́n ti di mọ́mí rẹ̀ náà. Ah, ah, kò àjẹ chicken chicken ní láìfọ àjẹ fúrúfú. tẹ dúró tì bẹ́ẹ̀ ni 노래를 뭐 túbọ̀ máa lọ́dún fún àwọn ẹgbẹ́ o ọmọ ẹgbẹ́ á túbọ̀ máa jọ o wàá máa jọ ń towó wàá máa jọ ń tọ́là wàá máa jọ níta ìkú pẹ̀rẹ́pẹ̀rẹ́ kú àṣẹ ìdùnnàyè àṣeyẹ alákọ̀ọ́ṣe tó àṣeyẹ amáṣe wẹ́ẹ̀ máa tẹ́ wẹ́ẹ̀ máa tí wẹ́ẹ̀ máa tẹ́lẹ̀ tẹ́rìn ẹlẹ́tẹ̀ máa wá tọ́ ìwọ ní ẹgbẹ́ yẹn láṣẹ ìgbìmọ̀ràn àdúrà wa gbà ó àdúrà wa gbà ó ìlà wíyì àrò àrò ọmọ àṣẹ kólókóló ẹgbòkó àṣẹ kẹlẹ ìlà ẹgbẹ̀rún o ìbámúlọlé àdúrà yẹn abáradélé orí ilé kókó ń tagbe ẹlẹgbìnàkù ẹni ìgbàlẹ ẹni ìgbàlódé wẹ bó ṣe máa rí rẹ o tó tó tó ẹ̀dá tí ó máa rí ẹ̀dá tí ó ti rí ẹ̀dá ẹ̀dá tí ó ti rí ẹ̀yìn ẹ̀rí ìwà àlọ́ ẹ̀dá ìṣàlàyé bàbá àrò àti aṣíwájú dédé olóòfẹ́ ìwé níjú àwọn kábíyèsí kábíyèsí láti Èkó kábíyèsí láti. gbogbo yín náà kó wálé ẹni náà ti láti wálé kó wálé àwọn ní ẹ̀ka fẹ́ jù ṣùgbọ́n ọ̀tá yìí ṣe fún wa bàbá yìí náà ti ń gbà ẹ̀ka bàbẹ́ ẹ̀ gbogbo iṣẹ́ takuntakun àti wà lọ́sì èjì òkùnkọ́ fún àwọn olùkọ́ tó má lè dùn and I can see that we still manage to control the strength of your members. We are delighted to have you in our midst. millions ìgbà ìkejì tí màá fojú kàn yín rèé. The Jebus are great. Ìgbò àgbẹ̀ bá ṣe òpè rí. Nígbà yìí, Jago, Madinot, Soda, Jago, Madinot, Soda.